adúpẹ́ fọlọ́run bí gbogbo lè ṣe tó yìí mo dúpẹ́ ìkáwọ́ mi ló wà nígbà tí ẹ fẹ́ gbalé lọ́wọ́ mi oṣù mẹ́fà mẹ́fà lèmi àti ìjọ ṣàdéhùn oṣù mẹ́fà àkọ́kọ́ ẹ san oṣù mẹ́fà ilé kejì ẹ san títí ó fi pọ́dún kan kí ló dé ẹ san owó ilé atúnwítà rù ẹ̀ ń lérí oògùn ẹ̀ náà fẹ́ pààyàn èèyàn mélòó lẹ lè pa ẹ̀ pààyàn aṣu yín léènì o fẹ́ kẹ́ wá tẹ̀fẹ́ ní níbi ìgbà tá a wà léènì pẹ́pẹ́ yá kan mọ́. ẹ̀ ń gádìgà. mo ń dá yín lóhùn. nígbà mo fẹ́ wọnú ilé owó ọdún mélòó ni mo san. ẹ ẹ tí bá gbàgbé owó ọdún márùn-ún àbí. mo wá sanwó ọdún márùn-ún inú rìsíìpì tó ọkọ fún mi ṣé sukùdì wọn pè mí ní àbí ṣé ń àbí óbì ọmọ torí èdè lórúkọ yé inú ọkọ yíbò bí ṣé ń wèrè ó ṣe ọmọ ṣe ìkà ayọ oníke ẹbí àmọrí adáǹgẹrí obì àgẹrí ntọ́mọdé nù. ilé ààrẹ ló ń gbé. mo ò tí ì kọ́lé ṣùgbọ́n mo nígbàgbọ́ pé Ọlọ́run á o ò tí ì kọ́lé ilé ààrẹ ló ń gbé ilé ibi tó ń gbé ọ̀ jẹ́wọ́ mẹ́rin. mi ì jẹ́wọ́ ilé yàtọ̀ sí owó transformer àti landlord ní ká dá ó dẹ̀ ti gbàgbé ẹ̀ ó ní ká mójú kó ń bẹ̀. yàtọ̀ sí owó transformer kò lè dà fún ọ olórí burúkú ni wọ́n bí wọ́n bá yọ olórí burúkú èèyàn tó ṣàṣà ẹ̀rẹ̀kẹ́ bíi apólà òkété tó gàgà àyà olórí burúkú o tó báyìí èèyàn bá yọ ọkùnrin lẹ́kọ̀ọ́ tí olówó ọ bẹ́ẹ̀ dàkọ́ nítorí lọ kú àwọn eh, China eh, eh, Kótọ́nù wọ́n ní bonjour damage your born in June command tapeto command tapepola ìyẹn ni pé comment television ó lè àfọ́ọ̀dì bínú kókó lè kókó lọ kú ni. mo ajá yín lọ́wọ́ six months ẹ̀kíní six months ẹ̀kejì ọwọ́ àìsàn ọ̀sẹ̀ mi pé kẹ́mi ní ogun wo bí olùkọ́ tó bá lè gbé màálù ṣubú tó bá kiri ẹ̀ mọ́lẹ̀ yóò rùn ọmọ kòkòkò ni o. mo ṣe bọ́sìkàtù ọdún mẹ́sàn-án ni mo ṣe bọ́sìkàtù àti ẹ̀ máa fi àgbálùmọ̀ sí ibi ọrùn báyìí sójà ò ní rí mi kó lórí òun yí ìjọ ọmọ ìta tí ń ṣe wèrè wọ́n sábà fún gé ọ̀rọ̀ bọ̀ ni o sábà fún mi o báwo wà láyé tó kù sọ̀rọ̀ kẹsẹ́rù mi lọ́mọ adó kíní kan kíní kan ní ti jẹ́kọ́ ọmọ pé lóòótọ́ lọ́lọ́run wà ayé wà àwọn èèyàn sì wà. ẹni tó fẹ́ pa ló lórí búkú ní báyìí o àwọn tí àtàrí pé eré lọ́fẹ́ èmi tẹ̀ ní kankan bàdà ní ẹ̀fẹ̀ kú ọmọ ẹ̀mí lójú orí ẹ̀mí sówó náà wáyé sí. bábílì bábílì. ẹ wá. mo ń bọ̀ ọjọ́ ìfẹ́ kiri náà. bóò ni wèrè kan ló kó sí pápẹ́ ayé ní ọlọ́run jẹ́ kó forí kó ń díè ṣe tẹ̀ ní mọ́ṣẹ́ lọ́wọ́ fẹ́ dànù. ẹ wo wo wo wo jájọ sọ̀rọ̀ bí ṣé dáṣẹ́dá fẹ́ má fẹ́ yan ògbé mọ́ra wo bí nínú ìlú tàwa yìí tí ẹ bá pe àáfàá pé kí wọ́n bá ṣe súnà ọmọ fún yín àbí wọ́n bá yín ṣàdúrà méjì náà mẹ́wàá tí wọ́n wá ní ọmọ kéwu starting kéwu lẹ́mọ̀ mọ̀ èyí tó kù di end sàrà lẹ kó sí lẹ́yìn afusobi ilẹ̀ abẹ́nà ṣe ìrọ́jú tọkọ mọ̀ ntọ́ka bísímì ilẹ̀ ilẹ̀ amẹ́ni rẹ ọkọ mọ̀ lẹ́yìn yẹn nsabadaka mi ni wo mu daka mi saka mi mi mi mi ìwọ ma esi ami. a sike bẹ daka bẹrẹ bẹ daka mi mi mi. ẹja ayin bọ. mama ti sẹ tẹni ma gbẹ mọra mẹni Ọlọ́run sọ nínú àlùkùránì lórí òpó náà ńgbà tí ń bá wọn àṣẹ sàbẹ sọ̀rọ̀ ìtàkùrẹ kí lọ lọhùn wí. yẹn dẹ́ ọjọ́ bá dìdì á. inú ká sì lóhùn láyé ọ̀gá ló bukọ wọn kàn jẹ́ ọkọ̀ fújì ni. ṣe rí àwọn ọ̀rọ̀ kan wà jẹ́ pé tíyẹn bá fẹ́ sọ yín gbọ́dọ̀ kọ́kọ́ tọrọ dájú ẹsẹ̀ kí wọ́n tó sọ ọ́ bá a ṣe lè gbọ́n ṣẹlẹ̀ sábúrò yín. èwo náà bro. ẹ gbọ́n ọlọ́pàá mu anákókó èèyàn mẹ́yìn búùtù ẹ̀yìn búùtù rẹ̀ wọ́n lọ gbé ó gbèrò ní mọ́ṣúárì ni ẹ̀bùn ò ní òkú ṣe dé ẹ̀yìn búùtù. Eh, eh, èmi ò mọ èmi ò mọ mo ṣàkàn gbọ́ ní pẹ̀tọ̀ wọ́n ní wọ́n kó o èmi ò mọ bóyá ṣe mo yóò lọ mọ́ṣúárì mo yóò gbé lọ ọsibítù èmi ò mọ. lórí ikú ọmọ tẹ́lẹ̀ ti mọ̀ pé èyí tọ́rọ padà ẹ̀ ń dì sínú nínú gbogbo fámìlì wa kò sẹ́ni tó lówó tó a sì lówó bẹ́ẹ̀ nú rí. Eh, ẹ tálíkà nínú ìṣẹ̀lẹ̀ ló sẹ́wọ̀n <laughs> lórúkọ tiwọn. sóhun. Ah, ẹ̀gbọ́n ìdájú mi gbọ́dọ̀ nínú ẹ̀gbọ́n yìí o èmi tó ó gbọ́ pé ọlọ́pàá mú àbúrò òun o wípé òkun bẹ lẹ́yìn ọkọ rẹ̀ ó ní kó lọ sẹ́wọ̀n lórúkọ ẹbí àwọn lórúkọ fámìlì kì í kò káyé o stabless táwọn aláàlú lọ bá báyìí ọlọ́run. lórí ibú àfi bí òbí rẹ̀ lé asiere ke ke yo furu mọ́tò gba nka lọ police station kan wa le mo ju àbúrò mi je ro ku lẹ́yìn ọkọ yìí ọmọ mi ò lè sick kan be je lára mi bí ti mo dájú dé mo ya wèrè gidi ni ẹ ṣe rere ọmọ mi kò lè sáré láyé ke ni mo be je lára mi nri ọdún le ya ku bí ìjọ́ mélòó èmi à lọ wò yan police station mo à ṣe ọdún ní prison Ọlọ́run ni je bàbá ṣe tán tá ò sí mẹ́dọ̀ ká fi sùúrù sí i tọrọ òun kálukú bá sùn. ilẹ̀ kí ló ló fẹ́ rí mi fún yìí. tọpẹ́ àìdúpẹ́ ara ẹni announce your láti ìgbà tí màá fi délé nígbà tí mo dùn yẹn òkú má mi ni mo bá màmá ẹ eventually kú. bẹ́ẹ̀ ni sá. ó máa ṣe o torí owó tí ẹ kó fún mi mo ṣe wá síbi ẹ ṣáà mọ̀ pé mo sọ fún yín pé torí màámi mo ṣe jáde lọ́jọ́ yín gbàtẹ́ rí mi tẹ̀sí mi. sọ́dẹ̀ dàgbà díẹ̀. rárá sáwọn ilé ìdàgbà sá torí àìsàn tó ń ṣe wọ̀nyẹn ló ṣe mọ̀ mo sákiri sákiri náà sí mi mo ṣe é sáré mo sì bí sí mi lọ́jọ́ yìí tẹ̀sí gbà lẹ́yìn owó tí kó fún mi yẹn. owó yẹn ò mọ́. kò mọ́ sá I understand. Oh my God, pẹ̀lẹ́. Sori bó ṣe wọn lọ́wọ́n ọba ló ń ṣọlá ẹ̀. Kò dẹ̀ sí nǹkan tẹ́lẹ̀ kankan lè ṣe sí. Ìyẹn náà pàápàá omi ìyẹn lè fẹ́. Àsìkò tó bá ti yá ọlọ́run kò yà nìyẹn. All the same, ìṣòro owó ilé yìí ó ti ṣòro ọmọ tí wọ́n jẹ nìyẹn. Ẹ máa mú lọ́mọ fún wọn lówó yẹn. Ah, ẹ ṣe sọ. And eh, láfikún mo fẹ́ kó jókòó kó ro kí ni ohun tí o lè máa mú ṣe yálà títà rírà ni àbí ohunkóhun yòówù kó jẹ́ tó bá ti mọ̀ tán calculate ẹ̀ kó mọ iye tó jẹ́ come to me mm. wá ṣàlàyé fún mi máa máa fún ẹ lówó ah, wà lè lọ bẹ̀rẹ̀ sórí tí nǹkan tó ṣẹlẹ̀ ẹ bá ti ṣẹlẹ̀ èèyàn máa ń fi sẹ́yìn báyìí ni o then you start moving on torí responsibility mi wà fún ẹ lọ́tọ̀ ló ti ṣe o lábúrò. bẹ́ẹ̀ni sàmú lábúrò yìí kan sí. bọ́ọ̀lù máa tọ́jú ẹ hmm? títọ́ ṣe gbọ́dọ̀ mọ ohun tó máa máa ṣe nìyẹn ṣùgbọ́n may God be with you lọ calculate ẹ kó jẹ́ kí n rí ẹ. mo ti fẹ́ máa lọ sá. ok ọ̀rọ̀ àmàlẹ́ stay blessed ẹ́ eh? tó bá ti calculate ẹ̀ kan pé mi jẹ́ kí wọ́n kọ́ I will give you the money. Yeah, thank you, sir. all right bye bye. Yes, máa ṣe